gbogbo abiyamayé pata, gbogbo ẹnikẹ́ni tó máa rán àwọn ọmọ wa níṣẹ́ dé tòrótòró tó máa sọ fún àwọn ọmọ wa pé kí wọ́n lọ gé ọmú wa wá ọmú tí wọ́n mú dàgbà tàbí kí wọ́n lọ fa ẹpọ̀n wá ẹpọ̀n tó fa àtọ̀ tí wọ́n fi bí wọn sáyé kábíyèsí ọlọ́run má jẹ́ ká wa pàdé ẹ̀ nínú ayé. tó ẹ ò ara ò ní tán lé alára o a tún ti gbé mi ìdè gẹ́gẹ́ bí ìṣe tiwa èyí tí mo wá gbédè yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè àti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni bó bá ti ya yín àròyé ẹnu tèmi kọ́ lẹ fẹ́ gbọ́ ẹjá lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ní ìṣẹ̀lẹ̀ yìí bàbá wa padà dé ká tẹ̀síwájú lórí ètò ó ti ya. Ah, gbogbo abiyamayé pátá gbogbo ẹnikẹ́ni tó máa rán àwọn ọmọ wa níṣẹ́ dé tòrutòru tó máa sọ fún àwọn ọmọ wa pé kí wọ́n lọ gé ọmú wa wá ọmú tí wọ́n mú dàgbà tàbí kí wọ́n lọ fá ẹpọ̀n wá ẹkùn tó fa àtọ̀ tí wọ́n fi bí wọn sáyé kábíyèsí ọlọ́run má jẹ́ káwọn ọmọ wa pàdé ẹ̀ nínú ayé wọ́n má jẹ́ káwọn ọmọ wa ṣe àgbákòrú ẹ̀ tó bá ti pàdé irú ẹ̀dá bẹ́ẹ̀ Elédùmarè bá bá pín wọn níyà eléyìí ní agbára o irú ọ̀rọ̀ wo ni wọ́n sọ fún ọmọdé tó fi lọ gbé àwọn òbí ẹ̀ ṣokùn owó báwo ni wọ́n ṣe kàn fíìsì ẹ̀ ohun tó ṣẹlẹ̀ yìí sìn ẹjọ́ ta ni tí ẹjọ́ ìjọba nàìjíríà ní ká pe léyìí ni tó ṣe wípé àwọn fún ara wọn pàápàá àwọn kàwé wọn ò ríṣẹ́ ọkọ́ṣẹ́ wọn ò rí nǹkan kan ṣe adẹ́rẹ́ àwọn ọmọ olóṣèlú àwọn olóṣò wọn tí wọ́n flaunt owó wọ́n ṣe oríṣiríṣi lórí íńtánẹ́ẹ̀tì ṣé ká sọ pé ju àwọn olóṣèlú tí wọ́n fi ebi pa ìlú ló mú ọmọ kékeré yìí n ó sùsùn bí kò ń gbé àwọn òbí òun kò fi wọn gun iṣẹ́ ló kó àwọn òbí ló rán wọn ní ọ̀run àrèmábọ̀ ọ̀run àpàpàǹdodo ọ̀run tipátipá gbogbo ẹnikẹ́ni gbogbo èèyàn kéèyàn ṣe mo tún rìpíìtì ẹ̀ tó máa ní káwọn ọmọ wa kí wọ́n lọ pààyàn wá ìṣẹ̀dá wa báyìí wọ́n á jẹ́ kí wọ́n pàdé ẹ̀ ṣé nàìjíríà yìí lè tó ṣáá ẹ̀jẹ̀ yìí pọ̀ jù báwọn boko ṣe ń gèèyàn lórí táwọn agbénipa ń pààyàn àwọn ọmọ kéékèèké náà ti wá lajú sí oògùn owó ṣíṣe nísìn ẹni wọn tí wọn fẹ́ pààyàn ni ó wá gùtò yẹsẹ̀ pé àwọn òbí ẹ̀ ọ̀dọ́mọdé yìí ń pa àwọn òbí ẹ̀ wọ́n máa sunkún o ojú ẹ̀ dẹ̀ dá ẹkún tó ń sùn nígbà yẹn ẹ̀wù ò bá láti fi wọ́n sílẹ̀ pé kóun tiẹ̀ wo kóun wo ọjọ́ òkúnlẹ̀ ẹ̀rù bá àyà ẹ̀rù já àmà ní sì bí o àní sì bí o àmà ní sì bí o ee àgbá kò rí ọmọ ogún ọdún ọmọ twenty years kí ló ròde bí ogún owó kí ló mọ̀ tí wọ́n ń fowó ṣe ó lóun fẹ́ gbọ́ bùkátà bùkátà ta ni ṣó ti fún yàn lóyún sí bàtà ìwà ọmọ twenty years ẹ dákun àbùkátà ẹ dákun tó yọ Ọlọ́run ẹjọ́ ta lélẹ̀ ṣé ẹjọ́ ìjọba ni àbí ẹjọ́ ọmọ ẹ ṣé ẹjọ́ ìyá ẹ ni àbí ẹjọ́ bàbá ẹ a a àgbákò ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọdé yìí abiyamọ kú ọ̀rọ̀ ni sọ̀rọ̀. Ridwan Adewale. Ridwan Adéwálé. Adéwálé ọmọ ìlú wo ni ẹ. Ìbàdàn. apá àgbọn bàdàn. ìyànà church. ìyànà church. sáìdì ìgbìyànjú church wà. after iwo road. after iwo road. iṣẹ́ wo ló kọ́. iṣẹ́ jẹrẹtọ̀ rìbíà. jẹrẹtọ̀ o ṣe freedom não ti mo ṣẹ́yìn dáadáa now uh, ìta ló mú mi wá sí ọ̀ṣọ́kù láti ẹ̀ ló lọ wá mú ẹ nígbàdàn wá choco ọ̀ṣọ́kù ọmọ ọdún mélòó ni ẹ twenty years old ni ẹ bàbá ló wá mú ẹ mọ́mí ẹ ń kọ́ wọ́n wà pẹ̀lú bàbá àbí wọ́n wà pẹ̀lú bàbá ẹjọ́ ń gbé ni ẹjọ́ ń gbé ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ajọ́ ń gbé papọ̀ ìwọ tọmọdún mélòó báyìí twenty years old but dáàdi nǹkan bàbá ọmọdé ònà bàbá. seventy five. seventy five iṣẹ́ wo ni wọ́n ń ṣe. iṣẹ́ àgbẹ̀. Hmm? iṣẹ́ àgbẹ̀. iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe. grade ah, one àbí. bẹ́ẹ̀ni. now ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ grade one tó fi pa dáàdi ẹ̀ bàbá seventy five years tí o pa wọ́n tí o fa gbogbo nǹkan ọmọkùnrin wọn tó yọ tó fa láti lọ oògùn owó ta ló ta ló tọ́ ẹ sọ́nà pé tí wọ́n bá pa àgbàlagbà pàápàá bàbá èèyàn tí wọ́n bá fa nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n bá fa òkú àtẹ̀pọ̀n ẹ̀ pé yóò padà di owó ta ló sọ fún ẹ. babaláwo ló sọ fún ẹ. babaláwo ló sọ ẹ. pé báwo ló ṣẹlẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ babaláwo yẹn ń bo ló wà tó sọ fún ẹ pé kó lọ fa òkú wá fàgbẹ pé yóò di owó tó bá fi ṣògùn owó ládùkún ọdún tó wà ẹ nìbàdàn ẹ kí ló ní kò yọ ọ lára dáàdì ẹ tó bá ti pa wọn. ẹkùn àti okó wọn àti ẹkùn wọn ló ní kò yọ tó bá ti lè pa wọn tó bá fa ọgbẹ wá yóò wá di owó báwo ló ṣe apá dáàdì okùn mo fi fún wọn lọ́rùn. okùn mo fi fún wọn lọ́rùn. ṣé wọ́n sùn kó tó pa wọ́n ni. wọ́n sùn. wọ́n sùn. orí okùn wo ló fi pa wọ́n. okùn tí a sọ. bí okùn ìsàlẹ̀ tí a sọ. òun ló lọ́pọ̀. bàbá ò já wọn pariwo àtọ́fẹ́ tó ń pa wọn ni. Hm? wọ́n jà. wọ́n jà wọ́n jà bàbá yìí ok àgbà ti dé seventy five years àbí so ìgbà tó ń pa bàbá yẹn ibo ni àwọn ọmọ mi yẹn wà bọ́lá àwọn àbúrò yẹn wà. àwọn òsínlé tí wọn lọ sí oko. wọn mi ò sínlé. bẹ́ẹ̀ni àbúrò yẹn ń kọ́. àwọn àbúrò mi náà sínlé àbúrò mi obìnrin kékeré ló wà ní. yóò tọ́ ọdún mélòó. mo tó bíi eh, ten ten ten to eleven years. ten to eleven years. owó ti tají ìgbà tó ń pa bàbá tají ó sùn ó sùn ní yàrá bómi ti ní. ó sùn. bẹ́ẹ̀ ni. kí ló wá fi yọ ọkọ bàbá tó fi. ọ̀bẹ ni mo fi mo fi yọ. ọ̀bẹ. ọ̀bẹ. bẹ́ẹ̀ o fi yọ tọ o wa yọ o wa gbé e lọ fún babaláwo àrè. bẹ́ẹ̀ ni. níbo mi ti mi ti gbé e lọ sí ọ̀dọ̀ fún fún babaláwo rí pé àṣírí tú ọ̀rọ̀ ìgbìyà tí wà mú mi. ẹ bọ̀ tó ń sọ wípé ẹnìkan gbé ọṣẹ fún ẹ gbé lẹ́yìn tó gbé kó lọ pé wọ́n gbé ọṣẹ fún ẹ wípé o rí àwọn owó kan fifty thousand hundred thousand àbí kankan pé o rí owó yẹn wá pọ̀ tó wẹ ọṣẹ báwo ni ẹ ṣe jẹ́. ọṣẹ ọ̀tọ̀ ni tí mo sọ yẹn ọṣẹ ọ̀tọ̀ ni tí mo sọ yẹn. ọṣẹ ìwo nìyẹn. ọṣẹ ọṣẹ owó náà ni. ṣé o ti pààyàn kan tẹ́lẹ̀ kó tó kó pa àbá ni mi ò pa yẹn. kí lẹ́ẹ̀ fi ṣe yẹn. mi ò mọ nǹkan tí wọ́n fi pè lóore. ta ló bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣẹ̀ yẹn. bàbá yẹn náà ni. bàbá yẹn náà ni ní lálùpọ̀. apá àwọn lálùpọ̀ wà. ní ọ̀nà akọjá olódó tí mo sọ síwájú dára. ìwé lálùpọ̀ wà. ìwé lálùpọ̀ àwọn okó àti ẹ̀pọ̀n bàbá tó wá fáńbó ló wá fìyẹ́ sí. ìgbà tí iṣẹ́ tí ṣiṣẹ́ já tí mo ní gbé lọ́mọ́ ní àwọn fíjìn wá mú un. ta ló sin òkú bàbá. mi mọ bó ṣe ṣe. Eh, àwọn mọ̀lẹ́bí náà ni. àwọn náà sìnkú bàbá ṣé màá tí wọ́n sin bàbá wọn ò rí pé wọ́n ti fọ́ ọkọ̀ àtẹ̀pọ̀ wọn lọ lùlù lára wọn ni. mi mọ bí wọ́n padà mọ̀ náà ni. wọ́n padà mọ̀ pé wọ́n lò pa wọn. wọ́n padà mọ̀ náà ni. wọ́n padà mọ̀ náà ni pé mo fọ́ ọkọ̀. wọ́n á fi yẹn bọ̀ láṣìírí àbí kó tó di pé àṣírí wa tú lẹ́yìn ọ̀rẹ́ yìí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ṣé o ti ń pa àwọn ìtẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni. mo ti pa àwọn ìtẹ́lẹ̀ rí o pa bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rè náà kí ló fẹ́ láti rọ gbogbo ọmọ nàìjíríà àtọ̀dọ̀ ìjọba báyìí kí ni nǹkan tó fẹ́ báyìí. nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ sókè. nǹkan tí mo fẹ́ láti ọ̀dọ̀ ọmọ nàìjíríà. àtijọba. àtijọba tí wọ́n ṣe fún mi gbogbo ilé tí mo ṣe yìí àṣìṣe ni mi ò lè ṣe bẹ́ẹ̀ mọ̀ kí wọ́n ràn mí lọ́wọ́ èmi náà mo lè kí n bá rí iṣẹ́ tí mo lè ṣe èmi náà mo lè máa ṣe wọ́n ràn mí lọ́wọ́ kémínà tí gòkè láti ibibẹ̀ kémínà lọ láyè dúró láyè ara mi ó ṣe ọ̀pẹ tọ́ba tí wọ́n ìṣọ́ márùn-ún lọ́ba ẹ̀ tó nípa ìyàmọ̀ oṣù à. láyé láyé tó wáyé mọ́ láyé tó wáyé mọ́ kò sí bẹ́ẹ̀ mọ́ tọ́ba ràn mí lọ́wọ́. kí wọ́n rìn lọ kí wọ́n fi ẹ́ sílẹ̀ tó bá ní owó ìran tẹ́lẹ̀ kí lọ́ọ́ owó yẹn ṣe bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ gbé gbọ́ bùkátà wa náà ni kò sí nǹkan tó bẹ́ẹ̀ sì ìdúrà náà ni. ẹ gbé bùkátà. jíjẹ àti bísínẹ́sì dáhùn sí i nǹkan náà ni wọ́n máa dá mọ́ gbogbo. tọ́ agbọ́dá. gbogbo abiyamọ ayé kọ́kọ́ bá mi fàsìkò yìí fọwọ́ gbá gbogbo ọmọ tó máa pa mí ó má jẹ́ kí n bá wọn bí o ẹ fọwọ́ gba inú mi gbogbo ọmọ tó gba inú mi jáde má sọ wọn di ọ̀tá mi ẹ fọwọ́ gba ìyámọ̀ pọ̀ ẹ fọwọ́ gba abẹ́ yín ò bá jọkùnrin ò bá jọbìnrin fọwọ́ gba abẹ́ gbogbo ọmọ tó máa ní kó lọ gbé abẹ́ mi wá gbogbo ọmọ tí mo fi abẹ́ yìí ṣe lóore torí abẹ́ yìí mo fi mu wá sáyé ìyá tí wọ́n ń mọ́lẹ̀ abẹ́ yìí ló fi gbé ọmọ wá sáyé bàbá tó damira náà abẹ́ yìí ló lò gbogbo òwò tí mo fi abẹ́ mi ṣe ìṣẹ̀dá mi má sọ wọ́n di ọ̀tá mi gbogbo òṣòwò tí mo fi abẹ́ mi ṣe má sọ wọ́n di ọ̀tá mi ò bá jẹ́ pé operation ló fi bí ọmọ nígbà tó tán ẹ̀jẹ̀ ò jáde lójú ara ẹ̀ ọmọ tó mìíràn láyà má sọ wọ́n dọ̀tá mi gbogbo ọmọ tí mo gbé sẹ́yìn ẹ̀yin bàbá náà ẹ̀ sọ gbogbo tẹ bá fi lè tẹ bá fi lè ṣe àdúrà lórí àwọn ọmọ ẹ fi ṣe àdúrà àgbákò rẹ o kélédùmarè má jẹ́ ká kọ̀ ó ní kàn dáríjì o. Hey.